العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهل بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم خذوا إني آنست نارا لعلي آتيكم منها إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مديل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه ومن اقتدى بأثره واستبنى بنور هدايته إلا يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله lẹ́yìn ìgbà tí a ń kíra wa padà sórí ètò akísọ́sọ̀ Qur'an lẹ́yìn ìgbà tí a kú lórí ẹ̀ka ti dáhùn àti ìbéèrè tán abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo èyí tó bá ṣe déédéé nú ẹ̀ kó jọ kó fi sínú mizan àṣà náà ti wa èyí tó bá kú díẹ̀ káàtó abẹ Allah subhanahu wa ta'ala kó kó sàmójúkò fún wa lórí ẹ̀ lórí kíṣọ́sọ̀ Qur'an níbi tí a bá tafsir àlàyé ìfọ́síwẹ́wẹ́ bọ́lọ́ọ̀bà aláṣẹ fún wa màmá lórí suratu Taha eléyìí tó jẹ́ Quran twenty eléyìí tí a bẹ̀rẹ̀ látàná ta ṣàlàyé fún wa nípa àwọn kílùmí ètò kílùrù ń gbọ̀ bá dẹ́dà fún wa Muhammad lórí látara wípé nínú àwọn nǹkan tó ń bá wa sọ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé súwà yìí min súwárì mi kí àgẹ́bà ṣe fẹ́ràn lẹ̀ lánàá yóò máa fẹ́ràn lẹ̀ nípa ìjọkan ṣoṣo ọba adẹ́dà yóò máa ṣàlàyé nífọ̀síwẹ́wẹ́ lórí ẹ̀ lórí ìgbàlódodo ìjẹ́ ìkẹyìn àti ìjẹ́ ànábìwá Muhammad eléyìí ta rán fọ́mọ́ni àtàlùjẹ̀nú kẹ́yìn lórí ilẹ̀ bẹ́ẹ̀ yóò máa ṣàlàyé nípa ọ̀rọ̀ àlùkìyàmà nínú àwọn àlàyé tó ń bẹ nínú súrà yìí nínú ẹ̀ láti ń fi ń rinlẹ̀ torí pé a lè mọ̀ṣọ́ tó yẹ ọ̀ṣọ́ ntọ́ba abẹ́dà bá fẹ́ tó bá fi ń pèrè ẹ̀ náà ló máa fi ń júwèé fún wa wọn láàlẹ́ ìròyìn ọba abẹ́dà á gbọ́dọ̀ pé àyàfi pẹ̀lú ìròyìn tó bá fi ròyìn ara ẹ̀ nínú ìròyìn tọ́ba abẹ́dà máa fi ń ròyìn ara ẹ̀ ó ní Ar-Rahman ọba àjọkẹ́ ayé ọba ọlọ́pọ̀lọpọ̀ kẹ́ ó wá ní alàlà arṣì táwà ó lóun wà lórí àlà arṣì òun ìtẹ́ òun eléyìí tó jẹ́ pé gbólóhùn ọ̀nà mẹ́fà ló ti wáyé ní al alistiwa ma'lum gẹ́gẹ́ báwọn olùmọ̀ eléyìí ta sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ìyẹn ni wípé alistiwa bila takyifin a máa sọ pé ọba adẹ́dà ó ń bẹ lórí ìtẹ́ rẹ̀ bila takyifin àti sọ pé báwo ni wàlá tahrifin bẹ́ẹ̀ láàní sọ pé kò rí bẹ́ẹ̀ káwá kó ní bẹ́ẹ̀ kó lórí wàlá tashbihin àbíkáfiwé tó ra sọ fún wa lánàá pé laysa kamithlihi shay'un fil ardi wala fis sama nígbà ó wá parí eléyìí Allah subhanahu wa ta'ala ó fẹ́ júwe ara rẹ̀ ó ní lahu ma fis samawati wa ma fil ardi wa ma baynahuma wa ma tahta as-sara Allah subhanahu wa ta'ala nínú agbára rẹ̀ ìkápá rẹ̀ ó pín gbogbo ààyè ó pín sọ́nà mẹ́rin táàmù yìí gbogbo ọ̀nà mẹ́rin ó ní gbogbo tó dá ibẹ̀ ni wọ́n ń bẹ ma fis samawati àwọn nǹkan tí ń bẹ nínú sánà méjèèjì wà máa fil ardi àyẹ̀lẹ̀ kejì nìyẹn ń ti ń bẹ nínú ilẹ̀ méjèèjì wà máa bẹ ìnáwùmá àyẹ̀lẹ̀ kẹta nìyẹn ń ti ń bẹ láàrin sánmà kan síra wọn àbí ti ń bẹ láàrin ilẹ̀ kan sílẹ̀ kan wà máa tahta sárọ̀ àbí gbogbo ti ń bẹ nísàlẹ̀sàlẹ̀ jíndojíndo nù lẹ̀ so ìbẹ̀ láfi náà àwọn olùmọ̀ apá kan náà àwọn olùmọ̀ ní wà máa tahta sárọ̀ min ardi gbogbo kàlùmẹ́nì tẹ ari ti ń bẹ lábẹ́lẹ̀ táwọn èèyàn ń lépa bá lónìí àti ní ìta àti ìlépa bá tá padà lépa bá lọ́la gbogbo ẹ̀ lábẹ́ ìkápá ọba adẹ́dọ̀ba láti ṣètò rẹ̀ so ìyẹn túmọ̀ yìí pé lórí àwọn àlàyé tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ jókòó yé wa káfí mọ̀